بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونسأل أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبته ومن سلك النهج إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أعطى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ wá di òní láyé láyé lálàáfíà ara òní ọjọ́ kejì ọjọ́ kẹrìnlélógún oṣù Ramadan ti ọgọ́rùn ọdún mẹ́rìnlá ó lé ọdún mẹ́rìndínlógójì ọjọ́ kẹrìnlélógún oṣù Ramadan oṣù kẹsàn-án lọ́dọ̀ Ọlọ́run ti ọgọ́rùn ọdún mẹ́rìnlá ti ṣe one thousand four hundred years ó lé ọdún mẹ́rìndínlógójì and thirty six years one thousand four hundred and thirty six years sísìn. Si sọdún táwa nù rẹ̀ yìí lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ tọ́lọ́run náà láti jẹ́ ìkẹ́ fún gbogbo ara ayé tọ́lọ́run sọ̀rọ̀ sọ́tọ̀lá ń bí ẹ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin sọ́ra kọkànlélógún ayé ọgọ́rùn-ún ó lé méje wípé àrùn ṣẹlá sọ́bìsì torí fún gbogbo ẹ̀dá òun la fi gbé ọdí tá a jìṣẹ́ fáráyé ọdún tí mo sọ yìí ló dà tí àníbíyà ti ṣe jẹ́ kó ní Mẹ́kà lọ sí madina tó múnà wà rọ tọ́lọ̀ ti ibẹ̀ gbé islam káàkiri àgbáyé nípasẹ̀ àníbíà muhammad ọ̀sọ́lẹ̀m àtàwọn sàhábà tó lo ayé pẹ̀lú ẹ̀kọ́ náà kó bá a yọ́nú sí wọn tó fi ta ẹ̀sìn ọlọ́ẹ̀yọ̀ kan oṣù tí ń bẹ lórí ilẹ̀ láti àná títí dòní ẹ̀sìn ọlọ́ẹ̀yọ̀ kan tí ò pé méjì kò pé mẹ́ta tí í ṣẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run láti gbàtọ́ ọlọ́run ti dá bàbá àgbà níbi ádámù alayhi salatu wassalam tíjọ́ta yọ ọ́ parẹ́ ẹ̀sìn ẹyọ kan so tọ́lọ́run fẹ́ràn gbogbo àwọn ànábì rẹ̀ tẹ́pẹ́ ànábì ádámà ṣe aleyhi sàlám òun lànábì nuhu ṣe aleyhi sàlám ṣíṣe àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run lókè yẹ̀pẹ̀ ayé òun ló pe àwọn èèyàn sí ẹ̀sìn yẹn làwọn èèyàn kọ́ tí wọ́n jọ́sìn fún nǹkan mìíràn tọ̀sọ̀ lọ́hún tọ́lọ́run fi pamọ́ rẹ̀ pẹ̀lú omi tún fan. ẹ̀sìn yọ kó so iná lẹ̀sìn tọ́lọ́run fẹ́ràn gbogbo àwọn ànábì rẹ̀ kíkẹ́ àti gọ́lọ́run kó lọ bá wọn tẹ dórí ànábì wa Ibrahim ni tẹ dórí ọmọ rẹ̀ Ismail ni tẹ dórí ọmọ rẹ̀ Isahaq ni tẹ dórí àwọn ọmọ ọmọ rẹ̀ gẹbi Yakubu Yusuf tẹ dórí ànábì Musa tẹ dórí ànábì Isa aleihimu salatu wa salam ajumain ẹsẹ yọkọ sotọlọ nfinna gbogbo wọn sí aráyé nu òun lẹsìn Islam torí ẹ̀rọ ọlọ́run fi sọ nínú àwọn ayẹ̀tọ̀ pọ̀ nínú alukur'anul karim ìkànnì rẹ̀ ní sọ́tọ̀ sura kẹta ayé àkọkàndínlógún Surah 3 verse 19 tọ́wọ́ pé nínú dínà ẹ̀ńdà lẹ́lẹ̀ Islam ètí ń ṣe ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́ọ̀ba Islam ni kì í ṣe ẹ̀sìn míì ẹ̀sìn Islam lẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ àwọn èèyàn lórí ilẹ̀ ayé olúkàkùlọ̀ lẹ́sìn oníranà tó ń ṣe ṣùgbọ́n ìwọ̀n ẹ̀sìn ẹ̀ ìṣẹ́sìn lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run sì ní í gbà wọ́n tọ́jú lálùkè yàmà lè sọ ọ́nù sọ́tọ̀ alẹ́ mùrọ̀ yìí kan náà sọ́ra kẹta àyàkà ọ̀nà lè ní ọgọ́rin pé wà máa ń yẹ tàbí rírọ̀ ìsìlámù dínà fọlá ń yọkù bá lamínú wọ́n wà fìlà àkọrọ̀ tìmí náà lọ́kọ̀ ọ̀sẹ̀rẹ̀ ẹ̀ ń bá lọ ṣe ẹ̀sìn mí yàtọ̀ sí ìsìlámù pàdé wọn ọlọ́run fọlá ń yọkù bá lamínú láìlà ò ní gbẹ̀sìn yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n wà fìlà àkọrọ̀ tìmí náà lọ́kọ̀ ọ̀sẹ̀rẹ̀ òun tọ̀hún tajà lókè àmì náà tí ó kù fún tí ó padànù lọ́ máa wà. àníbíyà Muhammad sọ̀rọ̀ àṣàlám táà ń tọrọ àlékún kẹ́tìkẹ́ ọlọ́run fún àwọn aráàlú àwọn sàhábì rẹ̀ kọ́lọ́mbà sàlìkún àti gẹ̀ wọn tẹ́ lórí gbogbo àwọn tá ń tẹ̀lé ọ̀nà mọ̀ tí ó mú wá títí tí ó fi di ọjọ́ ọjọ́ tèmi àtẹ̀yìn wa fún ọlọ́run lẹ́sẹ̀ tí kedere kan ti gbangba ọ̀bẹ̀ wò ìjọ náà ọlọ́run jẹ́ ká bọ́lọ̀ ń pàdé ọlọ́run jẹ́ bọ́lọ̀ ń pàdé ọlọ́run jẹ́ bọ́lọ̀ lórí àwọn àyímà àwọn ìmáàmù ìmáàmù tí wọ́n ń bẹ pẹ̀lú wọn níjókòó níwájú lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́ lórí gbogbo wa àtọkùnrin àtobìnrin wa ọlọ́mọdé àmọ́ padà sí ibú kádà abẹ́ ọlọ́mọdé òkòlè a lórí àwọn tó lọ ń ṣe fún a lórí ọlọ́mọdé òdìbànújẹ́ àwọn tí ń bọ̀ alẹ́ mi ọlọ́run kọ́sọ́ dídùn fún abá ti fẹ́ kọ́rọ̀ orí ọlọ́njẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́njẹ́ ó dáa jù tọ́lọ́ sì gbà lẹ́sẹ̀ fún wa àti gbogbo sẹ́ẹ̀rì míì tá a bá ṣe kọ́lálá hawla wàlá quwwata illa billah. wọ́n ní kí n sọ̀rọ̀ lórí àwọn àfáàtù zina àwọn aburú tí máa ti ara zina ṣe jáde fún ẹni tí ń ṣe àti fún àwùjọ lódìdí àwọn nǹkan burúkú wo ni ń bẹ lára ẹ̀ kí ni òfin ọlọ́run ìdájọ́ ọlọ́run lórí zina kí n tó gbẹ́nu lé kí n kọ́kọ́ sọ fún ayé pé ọlọ́ọ̀bá tó dọ́mọ ẹ̀dẹ́ ni ẹ̀ dáàyàn nítorí ìdí pàtàkì ni ọlọ́ọ̀ dá wa nítorí eré ṣe pé ká máa ṣeré lórí ilẹ̀ ká máa gbá bọ́ọ̀lù ká máa wòran bọ́ọ̀lù ká máa wo fíìmù ká máa wo fídíò ká máa ja ẹ̀sẹ́ ká máa ja kọ́ńfù ká máa ja taekwondo table tennis game gbogbo ní ẹ̀rọ nǹkan tẹ̀yẹ̀ ń ṣeun kódà tí e dórí iṣẹ́ tá à ń ṣe é jẹun torí ẹ̀kọ́ lè dá wa iṣẹ́ tá à ń ṣe é jẹun iṣẹ́ tẹ́nìkan kan ń ṣe é jẹun iṣẹ́ olùkọ́ ni oníkíwò oníwèé iṣẹ́ dókítà oníwòsàn iṣẹ́ àkántáǹtì bá wọn sílò owó iṣẹ́ ẹnjìníà ti ń ṣe títì tí ń kọ́lé tí ń hun irin iṣẹ́ àwọn tí ń ṣiṣẹ́ iná iṣẹ́ náà kì í ṣiṣẹ́ náà tàlùkì àmọ́ o ká mú káfa náà wọlé kí mọ́lẹ́ òfin mọ́ wà nù lé iṣẹ́ àwọn tí ń mọ ilé iṣẹ́ àwọn tí ń kan ilé iṣẹ́ àwọn tí ń kan bẹ́ẹ̀dì iṣẹ́ àwọn tí ń tọkọ̀ ṣe iṣẹ́ àwọn tí ń tún fóònù ṣe iṣẹ́ àwọn tí ń tún aago ṣe iṣẹ́ àwọn tí ń hun aṣọ tí ń hun fìlà tí ń hun kádígà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo oníranṣẹ́ tá à ń ṣeun kì í sì torí ẹ̀ lọ́nà yìí dá wa. iṣẹ́ tá a ṣe tá a fi jẹ tá a fi mu secondary ló jẹ́ ìkẹ́lẹ́ kejì ló jẹ́ lẹ́gbẹ̀ẹ́ primary assignment primary duty nǹkan gangan tọ́lọ̀ nítorí ẹ̀dọ́mọ̀ ẹ̀dẹ́ nìyà tí í ṣe ntọ́lọ̀ ntọ́ka sínú sọ́tò Dhariyat fún àkọkànléláàdọ́ta alukur'an Karim àyà ìkẹrìndínlẹ́ọgọ́ta Quran fifty one verse fifty six ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون ni inna Allaha huwa ar-razzaqu dhul quwwati al ọ̀dà wọn bí ìṣe torí kálí máa sìn o torí ẹ̀ wa òun ni kálí máa sìn. á jẹ á mu kò ní kò ní mu kò ní wọ̀ kò ní àmọ́ lọ́dọ̀ gbogbo tẹ́yìn ọjà tí omi tí ó lò òun ò ní kankan fi ṣe ó wà tó a sọ pé òun ọlọ́ọ̀bà wúwà rọ̀zákùn ọba tí í ṣe àrísìkì fún ẹ̀dá tẹ́pẹ́ èyí ó ṣiṣẹ́ díẹ̀ yọ ọmọ ọdún tó kọjá sẹ́wọ̀n èyí ọmọ gbọ́ bùkátà tí wọ́n bá ní kéèyàn òjókòó kó ṣe àkáǹtì bó ṣe lówó ná lódi oṣù kankulẹ̀ lórí arẹ̀ lórí ìyàwó lórí àwọn ọmọ lórí inú ilé yẹn lórí àwọn ọkọ̀ èyí ọ̀fẹ́ rò pé ntòun rí lóṣù ọ̀ka ntòun náà ọlọ́run ní rọ̀zákò dùlùkúbù àtẹnumàtẹ́n ọba alágbára lè sọnù sọ́tò mọ̀mí náà sọ akẹtàlélógún àyà ọgọ́fà ọdún márùn Quran chapter twenty three verse one and fifteen ọlọ́run ní afa hasibetum. afa hasibetum annama khalaqnakum abatha wa annakum. lásán afahasibitum. anamọ kọlẹkùnrin ẹkùnrin abàtà. abàtà abàfò lọ́rọ̀ ń lò eré ọwọ́ mi dilẹ̀ eré tí ń ṣe ni mi dá yín abẹ́tẹ́ ń ronú tó yẹ pé ní ẹ̀rẹ́ tẹ̀ sọlé ayé ìdílé eré ilé bọ́ọ̀lù ilé géèmù ilé fídíò ilé fíìmù ilé ìranù ilé hòtẹ́ẹ̀lì ilé àwọn ṣọ́ọ̀ṣì ọtí ńláńlá èyí tó ti gbajúmọ̀ ń dúbàdàn ní ìsìn àwọn àwọn ilé ńláńlá wọn sọ dilé ọtí àwọn táwọn olóṣèlú bá ti jí owó tán ìmọ̀ ilé epo ìmọ̀ òtẹ́ẹ̀lì ìmọ̀ sọ́ọ̀bù ọtí sẹ́yìn rò pé kò nídìí kankan tí mo torí ẹ̀dá ẹni wà á nà kó mi ilé ńláńlá tó yà ó ilé ilẹ̀ láàtò ìjà òun bẹ́ẹ̀ ni ẹ padà sọ́dọ̀ wa ni ẹ rò pé bí tá a dá èsì lẹ́ ṣe gbére sí ẹ̀ ní ẹ padà wá fata ala allah limalikul haq. abẹ́ ẹ̀rọ yìí pé tẹ́ ẹ bá tiẹ̀ tó padà dé ẹ kẹ kó láyé wọnú lẹ lọ́wọ́ bó ìmọ́lẹ̀ ẹ sì di yẹ̀pẹ̀ ọ parí Ọlọ́run ni mo mọ tayọ kí n dẹdà lásán láì nídìí alimalekul hako ọba tó ní gbogbo nǹkan lánàá ọba òdodo kọdákẹ́ o. La ilaha illa huwa Rabbul arshil karim. ọba tí ọ̀sẹ́ lómi ìtọ́tọ́ láti jọ́sìn fún àjàfọ́ nìkan ọba tó ní aláràṣí ńlá òní tó tóbi jù ní gbogbo ń tọ́ dání jálẹ̀ àríṣù orí ẹ̀ lọ́lọ́run wà kò sí nǹkan kan lẹ́yìn ọlọ́run mọ́ àlẹ́ àríṣù ló gbo gbogbo sánmà tilẹ̀ lọ́lọ́ yìí ṣe bi tẹ́ǹtì kọ́fà fún sánmà tilẹ̀ ojú sánmà méjèèjì méjèèjì lọ láì mọ iye ọ̀nà kùrìsíyù kùrìsíyù wọ́n ṣe àkùrìsíyù sàmúwàtí wà lárúdọ̀ àga níjẹ́ kùrìsí àga yẹn ju sánmà méjèèjì àti ẹ̀ méjèèjì lọ fún ọlọ́run bẹ́ẹ̀ nù ayẹ́tù kùrìsí. Quran chapter two verse one hundred fifty five sáwọn èyí yẹn ṣẹlẹ̀ méjèèjì kùrìsí yìí nìkan àga yẹn ju gbogbo wọn lọ àga yẹn tójú sáwọn èyí ṣẹlẹ̀ méjèèjì lọ àríbi ọ̀sán oríkojú kó déédéé kóró àgbàdo kan lọ tá a sọ sórí ilẹ̀ ayé yìí ń bo láti rí èyí ọ̀wà tí kí ni mẹ́sọ́mẹ́ǹtì àgbàdo ẹyọ kan tá a bá sọ orí ilẹ̀ ayé lórí ilẹ̀ àdúgbò kọ́lọ́kọ́ nìkan tá a sọ kóró àgbàdo ẹyọ kan sóńlẹ̀ kí ni ìpéyé àgbàdo láàrin ilẹ̀ ti mẹ́ ká sọ pé gbogbo ayé kùrìsí yìí mo ṣe ju sọ́mọ̀ ẹ̀jẹ̀ àti méjèèjì lọ òun náà ju déédéé kó lọ́gbàdo ọlọ́gbẹ̀lẹ̀ abisu lóye kí ẹ pé Rabbul Arshil Karim fúnra ẹni ọmọ alihamudulilayi torí ló fi jẹ́ pé gbogbo ntọ́lọ̀ máa ṣe léwọ̀ sinata afẹ́sọ̀ ẹ̀kẹ́ ti ẹ̀ka mẹ́ni gbogbo ntọ́lọ̀ máa ṣe léwọ̀ òun lọ́gbọ̀dọ̀ jẹ́ ìwọ̀lẹ́ni tó bá mọ̀ pọ̀ lọ́ọ̀ lọ́ọ̀ dáhùn wọ́n padà ọdọ́ ọlọ́run jọ kan òun padà lọ láti lọ jábọ̀ sẹ́hùn fọlọ́ ni kìí gbà ń padà lọ ọ̀hún láti lọ jókòó láti lọ sinmi <clears throat> láti máa lọ jẹ máa lọ mú lásán à ń lọ jábọ̀ ọsẹ ni ẹ ń bá jábọ̀ ọsẹ rẹ̀ jábọ̀ ọsẹ rẹ̀ já sí rere lọ́dọ̀ ọlọ́run pé ń ta àtòrí ẹ̀dá orí ṣe òun ni ó sinmi yọ̀bọ̀ náà lùjáde yọ̀bọ̀ sinmi yọ̀bọ̀ gbádùn láéláé tí ò ní mà ní ẹ̀rọ láéláé kò sí pa ayàgbẹ́ mọ́ kò sí pé yẹn ọ̀tọ̀ mọ́ kò sí pa ọ̀rẹ́ mi mọ́ kò sí pa ẹ̀sẹ̀ ń ṣe mi mọ́ kò sí pé kò ń jáde mú mọ́ kò sí pé kẹ̀dẹ̀bẹ̀ náà jáde lọ́fun mọ́ nínú ìbàdàn láìláì lèèyàn wà kò sí pé mò ń wá kíní kan rí mọ́ gbogbo ntẹ̀ wájú ọmọ rí wọn là kún fi àmà tẹ̀sítẹ̀ yìí à ń fún sọ̀kọ̀m. wọn là kún fi àmà tàjà òun. gbogbo ntẹ̀mí yìí bá ń fẹ́ má tẹ̀sítẹ̀ yìí à ń fún sọ̀kọ̀m nínú sọ́tò fún sílàtì tí ń ṣe sura forty one Kùránì àyà thirty one ọlọ́run wọn là kún fi àmà tẹ̀sítẹ̀ yìí à ń fún sọ̀kọ̀m inú àlùjẹ́nà gbogbo tẹ́mi yín bá ti ń fẹ́ ni ọmọ jẹ́ ti yín bẹ́ẹ̀ tẹ́mi bá ti rò láì sọ jáde àwọn ọmọ ọ̀dọ́ tọ́lọ́ dẹ́sán àlùjẹ́nà ọmọ kó wọn dé ni orí ìran kan yẹn tẹ́mi wá fà sí wàhálà kan fi ama ta down ní tẹ́ bá tó béèrè fún mo tó fẹ́ nǹkan yìí yọ ọmọ déwájú yín ni àwọn yẹn ọmọ bá dùn lọ láéláé àwọn tó mọ̀ jítọ́lọ́ yìí dá wọn tó sẹ̀mí wọn lórí ìdítọ́lọ́ nítorí ẹ̀dá wọn tí wọn yapa ọlọ́run àwọn àkóso wọn náà nira gbére gbére ìyá gbére inú òkun gbére tí wọn ò ní máa ti jẹ́ kẹ́mọ́ tí wọn ò ní máa ti jẹ́ ìfọ̀kànbalẹ̀ mọ́ tí wọn ò ní máa ti jẹ́ sẹ̀mí mọ́ láéláé tí ò sọ̀rọ̀ mọ́ tí ò sì pé mo jókòó mọ́ tí ò sì pé mo sùn mọ́ láéláé ló yà nínú ọ̀nà tọ́lọ̀ ọba tọ́lá rẹ̀ ga máa ń kì í pọ̀ ọ̀rọ̀ bí ṣe kí àlùjánnà tí ó sọ ti mẹ́mẹ́ bẹ́ẹ̀ máa kì í ná nínú sọ́tù zumaru lọ́wọ́ parí sọ́tù zumaru nígbà tí ń sọ pé àwọn èèyàn wà bóun ọlọ́ọ̀bá a máa dà wọn níjọ níjọ lọ sínú ọ̀nà àwọn ọmọ ọ̀nà fàyídájà wa fúti àti àbíwá bò ha tábà ti ń dẹnu ọ̀nà dáná mọ́ wọ́n bá lẹ́kọ̀ọ́ ìṣísílẹ̀ ni torí pé léèyà ni ṣísílẹ̀ wọ́n bá ẹ máa kó nú ẹ̀ straight ni kò sí pé wọ́n sẹ̀ ń kálẹ̀ kún ó tó sí àlùjáná ni wọ́n ń kálẹ̀ kún ó tó sí torí pé léèkẹ́ ni ilé ìyà ṣísílẹ̀ lọ́wọ́ àìmọye sùrà náà Jésù mẹ́rin parí kọ́ ẹ̀ lọ́dún sọ ní sọ́tún màálì jàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alimohimu gbogbo tọ́lọ̀ bá ṣe léwọ̀ fẹ́ máa kọ́ lọ́n lọ́dà wọ́n bọ̀ lọ́n padà ẹsẹ̀ ògbèjì béèyàn ọ̀bá mà bọ̀ lọ́n lọ́dà wọn tọ́lọ́ kó lóun dára wọn abẹ́nìkan mẹ́tọ́ dàn yàtọ̀ sọ lọ́hùn ọ̀tàn rẹ̀ jẹ́ kọ̀sẹ́ni tọ́ dàn kankan kọjá lọ́hùn wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́lẹ̀ mi mọ̀ dá yín àti gbogbo tẹ́ ń ṣe èmi mọ̀ dá yín àti gbogbo tẹ́ ń ṣe kọ̀sẹ́ni kẹtọ́ dẹ́ ẹ̀dá lẹ́yìn ọlọ́hùn èmi nìkan mọ̀ dá yín dá èèyàn mọ̀ pọ́lọ́ ọlọ́dà o èèyàn mọ̀ pọ́lọ́ ọlọ́dà o èyí gbàgbọ́ ọ padà rẹ o èyí ọgbà pé ọ padà ọ̀dọ̀ rẹ o á padà ọ̀dọ̀ ẹ̀ túláàsì túláàsì á padà sọ́dọ̀ rẹ̀ ayàtọ̀ parí sọ́ọ̀tù Yásìn sura ti gbogbo amabẹ́rẹ́ mọ owó ni sura thirty six Kùránì ayà parí ayà eighty three ntọ́lọ̀ ewì ntọ́lọ̀ fi sọnù ẹ̀ ń padà bọ̀ lọ́dọ̀ mi èmi subahana lẹ́dẹ̀ẹ́. بيده ملكوت سبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون ọba ọba tẹ́tẹ́ gbogbo kọ́kọ́rọ́ sánmà méjì àti méjèèjì ọwọ́ ńlọ́wà ọ̀la gbogbo sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì òun ló ń dání ìnínú wà ilé ìtòrìjà ọ̀nà ọba alágbára lórí sọmẹjẹ tẹmẹjẹ tó ní gbogbo ẹ àti ti mẹnu ẹ ọ̀dọ̀ ẹ lẹ ń padà bọ̀ á darí yín padà sọ́dọ̀ rẹ̀ kọsọmọtẹ fẹ dá sí tọmìyàn fi ní padà bẹ gbogbo ntọ́lọ́ ń ṣẹlẹ̀ wọ̀ kájẹ́nẹ̀ sí gbogbo ntọ́lọ́ ń ṣẹlẹ̀ wọ̀ tí n ta fẹ́ sọ lórí jẹ́ kanu ẹ gbogbo ntọ́lọ́ ń ṣẹlẹ̀ wọ̀ kájẹ́nẹ̀ sí àwọn ayé Al-Qur'an Karim ta kéde ta fẹ́ sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nínú ntọ́lọ́ ń tá a kè ma tó ti wà lára àwọn àyà yẹn gbogbo ntọ́lọ́ ń ṣe léwọ̀ kémi àtẹ̀yìn ó jìnnà sí nítorí àti bọ́lọ̀ ń pàdé rẹ̀ alákọ̀ọ́kọ́ tá a wọ́pẹ́ zina ní ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà ìsìlámíyà ó ní láṣepọ̀ ọkùnrin àtobìnrin bidun akdi nìka asọ̀hìn bidun akdi nìka asọ̀hìn láì jẹ́ pé àwọn òbí obìnrin wọ́n fi obìnrin fún yẹn fẹ́ láya tí wọ́n so yìgì wá pọ̀ gbogbo àsìkò tó bá wáyé lẹ́yìn kí wọ́n so yìgì obìnrin fọkùnrin kí wọ́n fi máa súnmọ́ra lọ́nà ẹ̀tọ́ tí wọ́n fi máa gbà dáadáa gbogbo àsìkò tó ti yàtọ̀ sí ẹni tá a so yìgì ẹ̀ fún yẹn zìnà ní jẹ́ àfẹ́bẹ̀ lọ́wọ́lọ́ náà àwọn obìnrin ò tí ì fi fún wa wọ́n èso yìgì à ń bá sùn zìnà ni obìnrin bẹ lọ́ọ̀dì ọkọ kò sí lọ́ọ̀dì ọkọ ọkùnrin kápàdé wọ́n gbàbí kan lọ wọ́n lọ bára wọn sùn ó fún lówó kò fún lówó ó fún lóúnjẹ o kò fún lóúnjẹ o zina ni zina ni gbogbo tí bá ti ń jásepọ̀ láàrin ọkọ láyà tí yìí ṣe obìnrin tó sojúgé ẹ̀fọ́ kùn-ín olókùn gorí ẹ̀ zina ni àyàfi tẹ́yẹ̀ bá gorí obìnrin à àtẹ̀ láìmọ̀ fápẹ́jọ́ yìí ń ṣèdánwó àwọn obìnrin wa bá wa ṣèdánwó wọn á sunlé ọ̀dọ̀ wa obìnrin wa sọ lórí bẹ́ẹ̀dì ìyàwó wa àwọn àmọ́ pàjọ́jì lọ́wọ́ lórí bẹ́ẹ̀dì àròkè ìyàwó wa ni làwọn àkìmọ́lẹ̀ láì mà subahànù àmà wáyé o àwọn kì í ṣe pé wọn bẹnu tí àlàsà bí ṣe pé tó ní pé ń ṣẹlẹ̀ gbogbo àṣepọ̀ pẹ̀lú obìnrin àtọkùnrin tí iṣẹ́ ìyàwó èèyàn ta ní yìgì lórí ẹ̀tọ́ sọ fún táwọn òbí ẹ̀ fi fún ni haramu ni tó yẹ kó lóka kó gbọ́dọ̀ ọ̀dìbò sọ wọ́n pé a rí obìnrin tá a fẹ́ fẹ́ a bá a sọ̀rọ̀ pé wọ́n à láti fẹ́ à ń pọ́sẹ̀sì fífẹ́ra wa lójú ọ̀nà kò sọ di ẹ̀ tó fà kagori ẹ̀ kódà bàbá ti dénú ilé wọn tá a ti ń yọjú ilé ta ní ọjọ́ kọ gangan tí ó jáde orí tó bá yá ẹnìkan kò tí ì mà nígbà máa fi fún ni tán ló tó di báwa la ní obìnrin tí ó bá wà ní bàbá rẹ̀ kò tí ì bọ́ lọ́wọ́ ọkọ bọ́ lọ́wọ́ ọkùnrin tọ́dún wọn fẹ́ kọ́ bẹ́ẹ̀ lómi lọ́mọ bí wọ́n ṣe máa ń sọ dáadáa ní ilẹ̀ Yorùbá wọ́n ti ní mi ẹ́ sẹ́ máa ń sọ nǹkan báyìí. tọ́lá yóò yẹ ká àfọ́bìnrin lọ́nà ọ̀sọ́dọ̀ tó fà kágun orí ẹ̀ torí pé bàbá rẹ̀ ti dá wa mọ̀ ìyá rẹ̀ ti dá wa mọ̀ wọ́n dá wa mọ̀ pa àwọn wa ó pè ọ́ láàfọ́ rẹ̀ fún wa ṣùgbọ́n wò ó tí ì fà fún wa ó lè máa lọ fún àgùntàn lágùntàn ní irúgbìn máa fi irúgbìn sára rẹ̀ láyé pé wọ́n ti fàlẹ́ ọlọ́pẹ́ máa dákúrò mọ̀ wọ́ bẹ̀ ọ̀lẹ́tọ̀ ẹ̀ ń jẹ́ zina nù ṣe ìwádìí àwọn àfáàtù zina àwọn aburú tí ń bẹ lára zina aburú rẹpẹtẹ ni ìkànnù ẹ̀ ni pé ẹ ń bá ń ṣe zina pẹ̀lú ẹ tí ìṣèyàwó ẹ ọmọge ní àbàdélé bọ̀ ó ti yàgbà ọlọ́run bẹ́ẹ̀ sì ni máa sì yàtọ̀ láàyè ìyàpọ̀ ọlọ́run tó láàrẹ̀ ga olóbùdó aburú tọmọ èèyàn máa ń ṣe lókè yẹ̀gbẹ́ ayé tàbá yẹn kan ṣe kátó burú ayé káfọ́ gbọ́ ọlọ́ọ̀bá tó láàrẹ̀ ga ya ká ṣe ń tí ọ̀fẹ́ ló tóbi jọ ní téèyàn ń ṣe lókè yẹpẹ. ẹ wọ́n fẹ́ẹ́ sọ sí i ẹ bá ń bọ̀ bẹ́ẹ̀ sí ìṣèyàwó ẹ̀sùn ó ń ṣe ọlọ́run tó láàṣẹ ní kọ́ wọ́ lọ́ọ́ lálá foríjì kò túbà lọ sọ́dọ̀ ọlọ́run kọ́ mọ̀ kú láì túbà lọ pàdé ọlọ́run kọ́ mọ̀ bàdẹ́ níyà. àkọ́kọ́ nìyẹn lára abúsí mẹ́ lára àṣìná òun ni pé ọmọ tá a bá bí tá a bá láṣepọ̀ pẹ̀lú omi tí ìṣèyàwó ẹni tọ́bẹ̀ èdòyún ọmọ tá a bí ìsọmọ ọkọ ọmọ àlè nu kọ́dà bí bàbá yẹn gbà pé òun lòun ní torí òun bá ya rẹ̀ sùn ọmọ yẹn sọ ọmọ ọkọ ọmọ àlè ni àbúrú tí ń bẹ láàrin pé tí bàbá yẹn bá kú kò sí láwọn tí ó jogún ẹ̀ quote me quote or unquote ẹ̀rọ pé wíwẹ́ ní ti bẹ́ẹ̀ nu gbogbo fàtàwá nìyẹn ẹ̀ta abábásùn tó lóyún láì tí so yìí gẹ́ ẹ̀ fún wa ọmọ àlè lọ́mọ tó bí ọmọ yìí yóò jogún ìyá rẹ̀ ó ṣùgbọ́n kò ní jogún bàbá rẹ̀ aburú nù. No tọ́gbẹ́ kì í sọ ọmọ ọkọ wọn ò tí ì so yìgì tí wọn fi ń bára wọn sọ̀tẹ̀ ìdọ́yún wọn bímọ búkú nù ìlú tí wọn sì ń tó rọ ọmọ àlebẹ ni ò tí ì dàgbà tó bá dàgbà tán ìlú wọn dàrú bí Ìbàdàn ṣe dàrú ní ìsìn gbàtà ọmọ àlebẹ dàgbà tán. lára aburú tí ń bẹ lára ṣìnà òun pẹ́ ṣìnà ṣíṣe a máa sọ mẹ́ẹ̀ẹ́dẹ́ka di tí wọ́n gbé pẹ̀lú mi pẹ̀lú mi lónìí tóbi bá jẹ́ tó wọ́n ní tí wọ́n ń pè lálẹ́ mọ́sá kọ̀mọ́kọ̀ yes kọ̀mọ́kọ̀ bí ọmọ ti ń kọ́ṣẹ́ ní ìsìn tẹ́nìkan ní bùkátà sí nǹkan ní ṣọ́ọ̀pù tó ti ń kọ́ṣẹ́ tí wọ́n rí tó di lọ́wọ́ mú tí ó sì gbà ọwọ́ yẹn tí ó fi ọ̀rọ̀ tó lé ìpè tí ó fi tẹ̀lú ẹ pẹ̀lú ẹ ẹ fi mi lọ́wọ́ jàre ẹ fi ọ lọ́wọ́ lẹ̀ ẹ wá ọmọ sí tẹ́ fẹ́ ṣe ń gbà náà ó ti dọ̀ ọmọ bú tẹ́lẹ̀ bá bá lò tó á pẹ́ tiẹ̀ lọ́lọ́run bá gbà pẹ̀lú ti obìnrin wọn tó gbé lọ sínú àpò olùkẹ́ tí ó doyún lọ́jọ́ yẹn àbíjọ́kẹ́ àbíjọ́kẹ́ tẹ ẹlòmíràn tó bá lò lẹ́jọ́ karùn-ún jọ́kẹfà ẹlòmíràn tó bá lò ta ni wọ́n gbé ọmọ fún tó bá bí ó ṣeéṣe kọ́ pé ẹni tó bá lò àkọ́kọ́ ló lóyún ó lè mọ́jọ́ olùjẹ́ ní kẹta abẹ́ni kàmú ló lóyún ṣùgbọ́n ẹni tó ń bá ní kẹ́sí lọ́rùn òní ọgbà ọmọ ọlọ́mọ lẹ́ni ìyá ọmọ ṣiṣú náà ọmọ ọlọ́mọ ni ọmọ rán sùkúù ọmọ ọlọ́mọ ni ọmọ rán lẹ́kẹ́tà pé mùsùlùmí ni ọmọ ọlọ́mọ ni ọmọ rán sọ́fíìsì ọmọ rán bàtà fún ti ìsọmọ rẹ̀ wọ́n gbé ọmọ ọba fọ́sùn àbúrò lanu ọmọ yẹn ìfẹ́ bàbá yìí ní sílẹ̀ mẹ́ tó pé kì í sọmẹ wọ́n kẹ́ mọ lọ́rùn ni bó wa ti ń dàgbà sí ni kó lọ́mọ wà láàrin bàbá àtọmọ yẹn síra wọn kó lọ rẹ sábà bí ikú bàbá yẹn tẹ́gbẹ́ ni wọ́n padà pa bàbá aláburú tí ń bẹ́ẹ̀ ń bí ṣìnà òun ni pé zina ò ní gbajúmọ̀ nú àwùjọ kan àyàfi káwọn àìsàn tá a gbọ́dọ̀ ẹ̀rí ọmọ ṣẹlẹ̀ láwùjọ yẹn àwùjọ tí àdébí ọ̀sán gẹ̀ẹ́ lọ́sọ bẹ́ẹ̀ pé àwùjọ tí zina bá ti gbajúmọ̀ ní tí ọmọ sẹ́mi ẹ̀ pẹ́ ọlọ́ ọmọ gbóni àrà àìsàn wa táwọn èèyàn gbọ́dọ̀ ẹ̀rí tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ bá yí ìyẹn sì pọ̀ lọ́dọ̀ wa ń bí nínú tá a gbẹ́jú bá ń bí òun làtọ̀ sí wa nínú tá a gbọ́ tí wọ́n ń bì òun ni kíni kata máa ń ṣe kékeré nke magun kékeré nke ké kékeré nke ké ó lè dìmú ọ̀gbọ̀dọ̀ kọ́lẹ́ ẹ̀kẹta o báyọ̀ kọ́lẹ́ ẹ̀kẹta yóò gẹ̀tọ́ ni ni o yóò lọ tiẹ̀ ni. ní Kwara State láwọn area kan ní Kwara State mọ̀ ma tí n fẹ́ dárúkọ yẹ tí wọ́n bá rí kiri pé ìyàwó àwọn ń ṣiṣẹ́ kúṣe pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin àwọn náà ní mọ́kò tẹ́ máa ń lò ń bẹ̀ tá a ti fi mọ́kò yẹn tó mi bá ti dà kọjá Eh, eh, eh, kò ní kọ ọkùnrin ò ní kọ ẹni ni kọ sábà fara kàn sí ẹ máa ti jẹ ẹni tójò bá rọ omi tí ma wà lára ewé láwọn ibi tí bá wà ní kọ́ fara kàn níjọba ti di fara kan o ẹni báyìí ìjọba ìjọba jáde láyé tí ọ̀la ti bá kéde bá sọdún méjì kò ní tí ì ṣe kankan ó sì ti wà lára wọ́n dùn lórí fídì sùkúù lójú ọ̀nà láàrin ìgboro kọ́dà ló léyìn gẹ́gẹ́ èyàn fara kéde tílé bá délé tí wọ́n kàn gbogbo lẹ́ rẹ̀ ìjọ náà ni wọ́n akọ kékeré nkeke kékeré nkeke tí ẹ̀rọ yọ sí àti ìjọ náà kọ́dà tó nǹkan ti gbàgbé ti bómi nǹkan sùn rí tó ń kọ́ ẹ̀sẹ̀ la yóò kú gbìn ni àwọn aburú tí mẹ́lára tó pọ̀ rẹpẹtẹ ni tó ló jẹ́ pé ọlọ́run tó la nínú àwọn ọ̀gá abúlé mẹ́lá ni oníkẹ́yìn tó bá ṣe yọ ọ́ lẹ́tọ̀ sí wíwọ náà akálàṣe olùmọ̀ọ́sẹ̀ gbére inú náà tẹ́ pé mọ́ọ̀mì ní bá ní tọ́lá àwọn aṣẹ́ eré téèyàn fi lè wà lùjá náà lẹ́rù olùmọ̀ọ́sẹ̀ gbére inú náà ṣùgbọ́n tó bẹ́ẹ̀ iṣẹ́ tí òtún bá yọ ọ̀wọ́ náà. gbogbo ẹ̀ lára àwọn ayé Al-Qur'an Karim lára abúrúsí ń bẹ lára zìnnà ni pé lásìkò tẹ́ ẹ̀ ń ṣe lọ́ọ́ ó tọ̀ ìbá jẹ́ àfàtọ̀mọ̀ mètìtì lásìkò tí ń ṣe zìnà lọ́wọ́ là yẹsẹ̀ zani hìnà yẹsẹ̀ ní wọ́wọ́ mọ́mì àníbi sọ̀rọ̀ olóòsì náà ò ní ṣe zìnà nígbà tí ń ṣe zìnà lọ́kọ́ jẹ́ mọ́mì ni làwọn afọ oníṣẹ́rí hadith sọ pé wọ́n yọ ìmánì kó lára èèyàn ti ń gorí ẹni tí ì ṣèyàwó ẹ̀ bá a ṣe bọ́ aṣọ kó lọ́rùn bàbá fẹ́ bọ́ra nílé bẹ́ẹ̀ wọ́n sì gbé ìmánì kó lára èèyàn èyí ó pòrè mọ́mì ní àsìkò yẹn tó bá kú lẹ́yìn ẹ̀ àṣepọ̀ kò kù sí mọ́mì ni okusi faasi kele aasi. inú òkan táàbù ejò ni mẹ́ńbẹ́ àbákẹ́ kàbí tata ń sọ̀kọ tẹnìkan ń wọ̀ ọ́ lọ tẹ́nbà sọ fún ọ̀ntàn pọ̀ ọ̀kàn ní yọ ọ yẹ kó nǹkan mọ̀ fọ yẹ kó ọ̀kàn ní yọ nìkan kọ́ lẹ́yìn tó bá kàn ní tọ́wọ́ tó kàn ní nǹkan míì náà nù ẹ̀ ihò kan nù lé kan táàmù ti mẹ́ńbẹ́ ejò ni mẹ́ńbẹ́ ni àbákẹ́ kẹ́ àbí tata ń sọkọ àbáwọn nǹkan olóró mi ní mẹ́mbẹ́ àmọ́ àwa ń wọ bẹ́ẹ̀ lọ kí lè fẹ́ wọ nú ààyè tí ìsáyè yín sí tẹ́ ilẹ̀ tí ọ̀rọ̀ tó jọ ní sọ ẹ̀mọ́kùn ẹ̀rín ètí èsì tí èsì tó ń wọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá kan àdánwò látara àṣepọ̀ ọbú tara yìí sọ di nǹkan gbajúmọ̀ lónìí kóòtù ọ̀daràn ẹlẹ́bi àdánwò táyé tó bá kó eight okó àtọ̀sí okòmọ́gùn olùmọ́gùn àti gbogbo náà nǹkan ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ lónìí tó bá ṣẹlẹ̀ síyàn ó tọ̀ ní kọ́dá rẹ̀ lẹ́bi kámẹ́lẹ́ ní kankan lẹ́bi nítorí pé òun lọ lọ sínú ọgbà tó lọ ń ṣe léwọ̀ fún láti wọ̀ ó lọ́wọ́ bẹ̀ lọ ìtọ́ bá kàn bẹ́ẹ̀ kọ́ máa ran kì í wá ṣe pé ta bá kàn bẹ́ẹ̀ kà máa ran ta yé nìkan ó tún á kú tàlọ́ kìyàmà falẹ̀ ìgbọ̀ràn sọ́lọ́ọ̀ lẹ́nu tí ó bọ́ lọ́n ìyẹn lọ́nà tó fi jẹ́ pé ọlọ́run tó la ẹ̀ga nínú sọ́tòlì Isra àfà àyà ìkejìléníọgbọ̀n Quran chapter seventeen verse thirty two sura kẹtàdínlógún àyà kejìlélọ́gbọ̀n ọlọ́run ní. wàlá taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ọlọ́run tó lárí kẹ́ni wọ̀lá tákàbù zina wọ̀lá tákàbù zina zina ọ̀sọ́ zina agbèrè ìṣekúṣe torí èdè lárúbáwá wọ́n súnmọ́ra wọn zinaton zinaton ọ̀sọ́ làá máa ń sọ obìnrin lórúkọ zina obìnrin jẹ́ zinaton ọ̀sọ́ ní tá a fi sọ̀sọ̀ fún mi yẹn tàbá zina ìtumọ̀ ẹni pé ẹni tó ṣèṣekúṣe ìṣekúṣe ṣe azaniya obìnrin tí ń ṣekúṣe azani ọkùnrin tí ń ṣekúṣe pẹ̀lú ẹni tí ń ṣèyàwó ẹ̀ ó tó kù mí. zinat zinat zain nù tó ní alif lẹ́yìn nínú askari tí mi àtẹ̀yìn máa ń ṣe mẹ́ta kan báyìí táyọ̀ ẹ̀sán sọ pé tó sọ fún ìyàwó rẹ̀ Maimuna rọ́dí ẹ̀ lánìá nígbà tí ó fi ilẹ̀ lórí pẹ́ǹsì àṣkár nínú ilé tó padà dé wá bá lásìkò dùn àtọ́túnba lórí ìjókòó àṣkárì rẹ̀ náà ti ṣe tí ó ti parí táyọ̀ amọ̀mọ́ gbólóhùn kan tó bá wí lẹ́ẹ̀mẹ́ta ládàá tó gbà yóò ju gbóhùn tó ti wí lẹ́ta rọ̀ lọ ta ló mọ gbólóhùn náà. subhana allah wa bihamdihi adada khalqi wa ridọ an-nafsi

ẹ jẹ́ n padà sórí tí mo torí ẹ̀ lọ torí gbólóhùn ló gbé mi lọ. ọlọ́ọ̀ni wà látàkùrọ̀. wà látàkùrọ̀ bù zìnà. ọlọ́ọ̀ni ẹ má súnmọ́ zìnà látàkùrọ̀ bù ẹ má súnmọ́. fíìlì fíìlì kínú. fíìlì amúrú. lànà ìyá ni mẹ́mẹ́ wà látàkùrọ̀ bù lànà ìyá dúró ẹ̀ fi pa nóònù ní sùn àṣàrà lè pa nóònù tẹ́yọ̀ jẹ́ àmì fún kipokeni fɔdɔfɔ marufun bi nɔni ɛhɛn takra buuna tɛkorɔ baani yɛkorɔ buuna yɛkorɔ baani ati takra bin ɛnu afɔdo kamsa marufun bi thubuti nɔ àwọn akpanu yɛ tori laanayiya tɔwɔ laanayiya li taarim nahiya li taarim laatɔlɔ fi ma sɔn kan de bɛɛ ma deli ka ye wɔ ni wà látàkàbù sí náà ẹ má díẹ̀ di zina ẹ má sọ̀rọ̀ tó sí ẹ tá a bá sọ́mọ̀ nǹkan là á ṣe obè tọ́tọ́jú tọ́tọ́nu tó kàtìkì tó filẹ̀ kẹ́ẹ̀dì olórí ibú ni ẹ má sọ̀rọ̀ tó sí rẹ̀ ẹ má pé ra ọ̀kàrà lórí ẹ ẹ má rọ ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ ẹ má rà lápá rẹ̀ ẹ má kí o ẹjọ́ máa bá ara rẹ̀ lọ ẹ má jọ kó bẹ́yìn òfò orí ibú ní ń tà ká ẹ má sọ̀rọ̀ mọ́tò sí ẹ obè tó yọ orí ọ̀yàn ẹ̀ta tọ́yọ̀ dẹjọ́ yẹn ta tọ́yọ̀ dì í ta tọ́ra aṣọ àǹkárá àbíkínì tọ́wọ́ á aṣọ tọ́wọ́ transparent aṣọ aṣọ aṣọ ala bíi àjọ tọ́ wọ́n rán gíní láti bí ọrùn wọ́n rán débi wọ́n á fi àjọ sígbáyà kẹfì máa wọ̀ yẹn ta wọ́n tún fi àjọ síbìlàjì tán nísàlẹ̀ gíní wàá wà láàrin méjì àbáǹkárá wà láàrin méjì tó wá ti ń lọ gbogbo ẹsẹ̀ rẹ̀ lọ́ọ̀kan títí dé ibi ìtàn rẹ̀ lẹ́ẹ̀mọ̀ wo báyà lẹ́ẹ̀mọ̀ wo bàrà àdìlọ́ kan ìtumọ̀ ẹni bẹ́ẹ̀ ń ta orí ibú ká ń ta òfò ká látàbù wọ̀ ha ẹ má sọ tòsí ẹ o tẹ́ ẹ bá lò dé tẹ́pẹ́ ní máa gbóúnjẹ lọ́sọ̀ pé ẹ jẹun ẹ má sọ tòsí rẹ o ẹ ẹ ntẹ́ yẹn bá súnmọ́ ní máa ṣe o èyí ọba súnmọ́ kò ní í ṣe ẹ má ṣe zìnnà lásìkò lọ́wọ́ wí ẹ má súnmọ́ tòsí rẹ lówí tó gbé iná o. iná o ká lè fa ṣùṣàtà wàṣà àṣàbílà. ọlọ́run wá kúrò zìnà tá àwọn àfa sọ pé tọrọ sọ pé àlùfáà ṣà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ní jẹ́ bẹ́ẹ̀ inú ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́dọ̀ Ọlọ́run nínú kàbáyé rúmínà dùnú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ orí zina wa innahu kana fahishatan kòtò dákẹ́ wàsá sabila. ojú ọ̀nà abúlé kì í sojú ọ̀nà tọmọ ìlú àbí gbọ́dọ̀ tọ̀ sinasi ṣe sojú ọ̀nà rẹ̀ ẹ má tọ̀ ojú ọ̀nà rẹ̀ ìyàwó ni ẹ lọ ní ẹ má sì ṣìnà ọkọ ni ẹ lọ ní ẹ má sì ṣìnà ẹni abálé egun náà tíyàwó kan ọ̀ká tó lọ́dọ̀ rẹ̀ àbí àwọn oúnjẹ ẹni tọ́lọ̀ ọ̀dá lẹni tó lè máa gbóòórùn gbogbo gbà ó sì ní olè sùn kẹ́ni ó sùn yìí ìyàwó kejì ni ọ̀rọ̀ ọ̀fẹ́ kò gbọ́dọ̀ ṣe ṣìnà kóbìnrin èèyàn ó sì fara mọ́ ká lọ wo ọmọ tó dáa wá fẹ́ bá nù lé ó dáa ju kọ́ gbọ́kọ ẹ̀ láyè lọ pé ọ̀gbọ́dọ̀ fẹ́ yàwó mi ń gbọ́ láyè wọn yàn lé àbúrútó nǹkan ọ̀bà pàdé níbi àlè tọ́pọ̀ ẹ lọ́yàn òní ọmọ sì tí ì tó àwọn obìnrin adìẹ ọkọ lọ́pẹ́ ọmọ fẹ́ yàwó mi-ín gbogbo ọ̀nà wọn ò gbégbà wọn ó sáré rẹ̀ wọn ó sàdúrà rẹ̀ wọn ó sọ fáwọn èèyàn wọn ó kí àwọn ọ̀rẹ́ wọn ó sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ sọ fún àwọn ọmọ tí ń mẹ́lẹ̀ kọ̀ọ̀rọ̀ ipa rẹ̀ ọ̀kábùkátà àwọn tẹ́lẹ̀ ó tó yẹ lọ dáwọ́ ní wàhálà mi títí tí wọ́n kan nípa kòkó mọ́fẹ́ o lọ́wọ́ àsọ pé wọ́n sọ pé bàbá rẹ̀ tó bá sọ ọmọ bá sọ òun di ọlọ́yìn alákòrè ọ̀lọ́ kó àtọ̀ sí nípa yọ àgbéyàbọ̀ náà wọ́n jọ máa sìn yóò kó infection àwọn ọdún mi pé dókítà ti tẹ́gbẹ́ obìnrin yẹn ní kété tọkọ bá ti kó lára obìnrin míì tó ti bó ń lò obìnrin náà ọ̀dà láìsàn yẹn olú òde dúró mọ́ ojú ọmọ bàjẹ́ ni ojú ọmọ bàjẹ́ ni tó bá bí ọmọ yóò bí abirùn. ẹ pé dọ́tọ̀ ẹni mo wí kíní báyìí. èsì ń lẹ̀ àìsàn tí ò gbóògùn hiv aids àìsàn tí ò gbóògùn ń lẹ̀ ọkọ ọgbẹ́kú ìyàwó ọgbẹ́kú lára ẹni tẹ́tí níta. ọkọ òní la ìyàwó òní la ṣùgbọ́n torí fọkọ ẹ̀ láyè pé ọmọ ṣàgbèrè ìyàwó ni ọmọ fẹ́ wálé ọkọ lọ bá ẹni tó ní ìsà ọlọ́ba sùn ọkọ padà dé nílé yọ́bọ̀ náà sùn gbọ̀ bá yá ọba sùn tán èsì dára àwọn méjèèjì orí ọkọ ọmọ mi légbélégbé bí ẹja kẹta mọ́ kẹlẹ̀ ẹja légbélégbé ní odò láyé gbà kéke <laughs> yọ ọmọ mi báyìí nígbà ìyàwó ní àwọn obìnrin máa ní imú ní tìjọ ọkùnrin lọ títọ́ tàti pé ìjẹ́ kọ́ni o ti kọ́ inú ẹ̀sìn báyìí torí pé lọ sí blood test wọn á di pé ìsìn mẹ́nu ẹ̀jẹ̀ rẹ̀ tìyàwó lé wọn ti yàn sí ẹ̀kọ́ ọdún mẹ́ta immunity obìnrin strong tó àwọn ẹ̀kọ́ mi tó akó hate ọgọ́rùn-ún ọkùnrin tó akó bìnrin ti ṣẹṣẹ ó ti kú lára ẹ̀ kó tó gbé yọ ọ̀pọ̀ yìí sì mẹ́ lára ẹ̀ yọ ọmọ ajá gbìnrin lójú táwọn ọkùnrin tó máa bá sọlọ máa bá sọlọ máa bá ọkùnrin àgbẹ̀ wa báyàwó yẹn nù lé ìyàwó náà àgbẹ̀ kú yóò jẹ̀rora kú ọkọ jẹ̀rora kú ìyàwó jẹ̀rora kú nítorí pé ìtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ wọ́n sọdẹ̀ wọ̀ fúnra wọn ìtọ́lọ̀ ń ṣe lẹ́wọ̀ wọ́n sọdẹ̀ tọ̀. obìnrin tọ́lọ̀ ń bá dá lẹ́yìn tó pé àfikà rọ́kùnrin àfikà rọ́kùnrin ọkọ ìwádìí ẹni tó bá yẹ ṣe ẹ̀ẹ̀kan lónìí ó ní ọ̀sẹ̀ méjì kò tí ì gbà náà yọ̀ọ́ mọ̀ mí ní bí ọkà tá fẹ́ rùsọ̀ tí ò ní lè dọ́dọ̀ rẹ̀ irú obe o kí ni ó ṣe àwọn àfa nínú kọ wá ó sì ṣe àpamọ́ra fún ara rẹ̀ pé ojú kòkòrò tó ní sí kí ọkùnrin máa dọ́dọ̀ ẹ̀ pẹ̀lú àdámọ́ ara rẹ̀ kó mú mara mú mara tọ́bẹ̀ ilé rí sefo di oṣù kan sóṣù méjì yóò yí jẹ tọ́jú kòkòrò ní dààmú ẹ̀ mọ́ ṣùgbọ́n tẹ́ pé ọba tó ń dààmú rẹ̀ yóò bẹ́tà kó sọ fún ọkọ rẹ̀ pé èmi rẹ̀ àwà compatible kàfáà ò sí láàrin wọn kófò ò sí wọn ò má tsara wọn ẹ ń bá sọ́ǹgì ló lè sọ pé èyí tí mò ń sọ yìí ó ti ṣẹlẹ̀ nínú ìlú táwa ẹ̀ rí tóbìnrin gbé wá bèmí gangan fúnra mi ni kì í gbé sọ fún mi obìnrin wá gbé bá mi ni pé òun fẹ́ kó ọ̀dọ̀ ọkọ òun kí n bọ̀ wọ́n ọkọ mi tí ó òun gbogbo ẹjọ́ tí mo rò ẹjọ́ yìí ò ṣiṣẹ́ tèèdì ìjókòó ẹlẹ́ẹ̀kẹrin tẹnitọ́ mọ̀ tó yẹn gbóhùn rẹ̀ lọ́ọ̀dà ṣe sísá lágbájá kọ́ ìlọ́yọ̀ ọ̀ọ́lù náà ni à wọ lọ́nà sọ̀dà báyìí ṣé ò sí omi òǹkà wà lálàjì náà ni ṣùgbọ́n padà bí mílíọ̀nù nígbà tí a tún kátá pé báwo mo sì wọ́n ní ìmọ̀ bí kankan o kọ́dà ibi tí mo ti kọ́kọ́ dá kọ́kọ́ jọ́ta ti di náà wáyé ibi náà ló ti abá níbo nfẹ́ rí mi jọ náà ó sì sọ̀rọ̀ mo sì fún lámọ̀ràn pé kó ṣe sùúrù pẹ̀lú ọkọ ẹ̀ àṣẹ kọ̀ǹpléǹtì ń ṣe pé ọkọ níṣẹ́ lọ́wọ́ eh, kò tọ́jú òun kò tọ́jú ọmọ àti complaint yẹn kọ́ ni complaint complaint bí gan ni ṣùgbọ́n ìyẹn ní tí iwájú téèyàn lè gbà tẹ́lẹ̀ sọ pé irú ọkọ̀ burúkú wa lè léyìn <laughs> wọn lọkọ̀ mi nígbà tó a rí pé ìgbà tó di ìjókòó ẹlẹ́ẹ̀kẹrin tẹ́mi ẹjọ́ ń sọ̀rọ̀ máa ní ó irú èèyàn wo fẹ́ òun kọjá ni òun kí òun kọjá ni ẹni tó ní méjèèjì ni òun ṣe ọwọ́ ni. sásọ̀rọ̀ ń tọ̀hún fẹ́ fún mi léyìn náà ìjọ àtiwájú kékeré pé ń tọ́ wa kátó kátó bí awo kátó èmi ń bèrè irú èèyàn tí ń fẹ́ òun ń bèrè ẹni tó ń kátó kò kò kí ni yóò ti clear sí mi ṣùgbọ́n mo ti ń ọkọ mi ti ń fún mi ní sáyìn pé nǹkan gan nǹkan mí gan lásìkò náà gbà rẹ̀ nígbà máa tọ̀pá bọ̀ wò tọ̀pá bọ̀ wò ọ̀hún àlàhùn mọ̀ ń sọ eléyìí láti sọ fún wa pé tóbìnrin bá wà nínú kọ̀ǹdíṣàn yẹn yóò ní ìdíyẹn tọ́lágbára bíi rẹ̀ èyí tí ọmọ àfi àwà lọ́wọ́ di ọkọ tí ọmọ àṣẹ ṣìnà tẹ́yìn ọmọ àṣẹ sọ̀rọ̀ ọmọ tí ì sọmọ rẹ̀ tí ọmọ náwó lórí ọmọ tí ì sọmọ rẹ̀ tí ọmọ tó wọn tí ì sọmọ rẹ̀ ọ bẹ́tà kó ṣe kúlù fọkọ rẹ̀ àbí kọ́kọ́ ṣe tọ́lákù fóun kó kú pẹ̀lú ló bá parí yídà tán kọ́ lọ́kọ kó náà wàá farabalẹ̀ kó wo ẹni tó lágbára <laughs> ìyẹn bẹ́ẹ̀ sì sọ ti yé ọlọ́run ṣe sìnà léèwọ̀ ó sì gbé ó gbé bábu wáyà tó tún ní ẹlẹtírísítì lára tí máa ń ṣọ́ọ̀kì yàn ó fi tì wà látàkàràbù látàkàràbù lọ́lọ́run lò ẹ gbọ́dọ̀ súnmọ́ tòsí ẹ ẹnikẹ́ni tó bá súnmọ́ tòsí rẹ̀ yóò ṣe sìnà àìmọye nǹkan láti rí sójú báyìí àìmọye nǹkan láti gbọ́ lẹ́nu àwọn tó ṣẹlẹ̀ sí i téèyàn mọ̀ pété ẹ̀ máa súnmọ́ tòsí àdánwò yóò kó sínú páńpẹ́ èmi ìlọ́wọ́ sórí ìbísùnmọ́ ẹ̀ ní sọ torí àìmọye nǹkan àwọn èèyàn ti sọ fún wa àìmọye tá a dá sí méjèèjì mọ̀ sọ kó sì ti dà sínú ẹ̀ èmi ẹ̀tọ́ wá sórí ibi tí ìfẹ́ sọ yìí ẹni tó ṣẹlẹ̀ sí lọ sọ fún mi fúnra rẹ̀ pé o ti kónu bábo àyà electric shock ti mú o kí lóun ó ṣe tó o fi rí àforíjì lọ́dọ̀ ọlọ́run àdánwò ńlá ni. àwọn ọmọ bú mẹ́rù rí lómi wàláhì àwọn ọmọ tí ọdún méjìlá lọ yóò sọ ọkùnrin ogójì ọdún dẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ ní ìsìn tí ọmọ bá sàn. àwọn nǹkan ṣẹlẹ̀ ẹ mọ̀ díẹ̀ ọlọ́run tọ́lá ga nínú sọ́ọ̀tù ẹ mọ̀ tí kéye sọ. àyà kejìdínlẹ́kẹ̀rin sura kẹrìnlélógún ni suratu nur sura kẹrìnlélógún Quran chapter twenty four àyà kejìdínlẹ́kẹ̀rin àyà two to four verses two to four lọ́lọ́ yìí sọ̀rọ̀ sẹ́yìn yatu. záàni yàtò. azaani wa zaani yàtò wa zaani fajilidu kulla wahidin minhuma mi'ata jalida. ولا تأخذكم بما رافة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين ọlọ́ni àzáni àti àzáni ó ṣìnà lóbìnrin àti ó ṣìnà lọ́kùnrin àwọn àáfàá ní ọlọ́run kọ̀ dá ó ṣe tẹ̀kídìmù obìnrin níbi ìṣekúṣe ṣáájú ọkùnrin azaniya lọ kọ́kọ́ lò ó ń sìnà lóbìnrin nítorí pé ìpìlẹ̀ ẹ̀sìn náà lóbìnrin ó ti wá obìnrin nígbà fọkùnrin tí sìnà fi wáyé tí ọba gbà níbi ojú ara obìnrin tọkùnrin máa ń wọ̀ wá ojú ara jẹ́ pé gidigidi ìjà lórí àti la ipa rẹ̀ yóò sọ yẹn dé tọrọ pé kínú kí ni sẹ́yìn mẹ́wọ̀ kí ni ẹ̀sẹ̀ mẹ́wọ̀ tí wọ́n pẹ́ tó ẹ̀ fọ́tọ̀ ń pọ̀ báyìí ìṣèjú márùn-ún èèyàn máa kágọ́ nìyẹn ní tìrìyà òun ni ó fa èèyàn ẹ̀yẹ fún yẹn téèyàn rí bẹ́ẹ̀ wọ̀ rọrùn tẹ́lẹ̀ kò fi ní bariwo tẹ́lẹ̀ kò fi ní gbó gírígírí gírígbò tó ẹ̀rọ yẹ kó ọ̀dọ̀ rẹ̀ lọ́lọ́run ti bẹ̀rẹ̀ pé ó bẹ òun ní ìpìlẹ̀ fún sínú ṣíṣe sẹ́kọ́ndì lọ́kọ́ lọ́kùnrin nígbà fẹ́ sọ̀rọ̀ olè ọkùnrin lè bẹ̀rẹ̀ wà sáárìkù wà sáárìkù ọkùnrin ló ti wájú níbi olè jíjà ọkùnrin ló ti ní obìnrin ọwọ́ àlè mọ́sẹ́tà òkú náà bá lè di gáǹgì gáǹgì orí ibú tẹ́ǹsẹ̀ níbi ìsìn náà obìnrin ọ̀ṣáájú lọ́dọ̀ tó yẹ pé àwọn èèyàn ní díà ní ìsìnkè fún orílẹ̀ èdè àṣàpèjúwe níbi tí gáǹgì rèpù ti pọ̀ jù ẹ mọ̀rùpá ti gbọ́ nu níwùsì láàárọ̀ yìí ànádẹ́mi ti gbọ́ ń tẹ̀mí ṣùgbọ́n wọ́n ti sọ níwùsì Yorùbá tó máa ń dùnnú mọ́ ọ́n nílẹ̀ Ìgbò ní eré àwọn ọmọ àyà ọmọbìnrin kan tọ́jú ọmọ JS3 àwọn ọkọ mẹ́ta parapọ̀ wọ́n rí ipò ẹ̀ ọ ètìjú pé ọkùnrin mẹ́ta gun lágun fẹ́ẹ̀ pa ó mú ọmọbìnrin yẹn lọ ọkọ̀ kan so ṣùgbọ́n torí pé kèfèrí ni wọ́n kèfèrí ọ̀fẹ́ kan wọ́n dá tẹ́lẹ̀ ẹ̀ ń bá parẹ́ pẹ̀lú ohunkóhun bẹ́ẹ̀ ni ó ṣe nùnà jáàdámà ìbá àjẹ́ imam ìbá àjẹ́ mọ̀fásírù ìbá àjẹ́ alájí ìbá àjẹ́ lẹ́hà tẹ́ ń bẹ́ẹ̀ para rẹ̀ pẹ̀lú nǹkan kan bẹ́ẹ̀ ni ó ṣe nùnà irú tẹ́ para rẹ̀ ló fi mọ̀ ṣèyà fún nùnà orúkọ kọlọ ni mo sọwọ mo jẹ gbèsègbèsè náà pé ojú ń tì mí ribirin sí mọ kò gbọ́dọ̀ sọ yẹn dẹńtọ parẹ ìyàwó mi ó fi mí lẹ láì rò títẹlẹ láì níyàwó mi ọ okòkòso èyàn gbọ́dọ̀ náà wò ọkọ disappoint rẹ okòkòso àbúgbé nǹkan jẹ èyàn gbọ́dọ̀ náà wò ìdójú ti ṣẹlẹ̀ sí yàn àìsàn kan mú yàn tẹ́gbẹ́ àárín ìdọ́ni tí sànyàmọ́lẹ̀ kì í sànyàmọ́lẹ̀ bí tọ́jẹ́ kọ̀rọ̀ ikú jájẹsìn lọ ọ̀parẹ́ tẹ́ ẹ bá dẹ̀ wò gbére ní oṣù tó jáde mọ́ kò ní kó bẹ́ẹ̀ láyé àná yóò sọ bẹ́ẹ̀ abadá la abidin náà wí láyé láyé ló ń tọ́ wà nù náà ọlọ́run yẹn lọ parẹ́ nítorí ìdójútì tó yẹ pé ìpìlẹ̀ rẹ̀ dísẹ́ǹsì ń bẹ fún ọmọbìnrin yẹn lójútì ọkẹ yẹn kẹfẹ rí ni torí pé ilẹ̀ ibo ilẹ̀ wọn àfẹ́ kan lójútì ṣùgbọ́n ọmọbìnrin yẹn lójútì láàlẹ́ lọ parẹ́ ó tó kó bá rẹ̀ sí ládùúgbò àmà. máa kú kébèrè tẹ́lẹ̀ náà gbèrè ní ọwọ́ tó fi kún pé wọ́n máa fokùn fún lọ́rùn nígbàdàn mọ́ yọọ máa kú yóò máa jí fi wà láyà àyà kò ní jókòó ní dá láàyè nínú náà. ìyẹn láàyè sọ yìí pé lóbìnrin lọ́kùnrin. wa mi kejì wọn nígbà o ti lọ́kọ tí ì láyà nù ẹ tẹ bá rí tó ń bára wọn lò lọ́kùnrin tí o ti níyàwó obìnrin tí o ti lọ́kọ ẹnà kínníkejì ọlọ́gọ ọgọ́rùn ẹgbà amúrúmínàlà aṣẹ́nàtọ̀dọ̀ ọlọ́run ọgọgọ́rùn ẹgbà ẹgbà tèmi àtẹ̀yìn ò lè dáná àmúdé sẹ̀rí akọ̀tù báyìí tí wọ́n dájọ́ wọn wádìí tó gbé ó ṣe sìnà lásán ọ̀ràn àti mẹ́lẹ̀ obìnrin sìnà lásán ọ̀ràn kì í sọ̀rọ̀ ẹnu ẹlẹ́rìí mẹ́rin ẹgbọ́n náà àyà táǹkì lọ náà àyà kẹta àtìkẹrin ẹgbọ́n mẹ́rin sìn ẹlẹ́rìí mẹ́rin ní orí ọ̀pá tìró nu lè tìró támẹ́rin ó sì jọ pẹ́ nǹkan pàápàá tí wọ́n rọ ọ̀pá tìró nu lè tìró báyìí tí wọn ò ní mú òmù lómù tí wọ́n bá jẹ́ mẹ́ta lọ́ba rí tó a sọ fẹ́ nìkan tó fi di mẹ́rin tí wọ́n á ní káwọn fọlọ́ ọ̀nbùra kó o bẹ́yìn tẹ́nìkẹ́ ni wọ́n á sọ pé òǹgbẹ̀rin kò lóun ni o lágbájá lọ sọ fún o àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn jẹ ọgọgọ́rin ẹgbà ni eighty wọ́n kọ̀ dáfọ́ obìnrin èèwọ̀ hmm. ni àbí ìtọ̀rọ̀ àbí kẹ́ni tó ṣe gangan jẹ́wọ́ fún rẹ̀ irú tó ṣẹlẹ̀ ojú àrẹ́bí muhammadu sallam táwọn tó ṣe sìnà ọ̀jẹ̀wọ́ fúnra wọn pé wàláì mo ṣe sìnà ìrí òjíṣẹ́ ọlọ́run gbé dàjọ́ dúró lórí mi lómi ti ń bẹ ní ọkọ tó ṣẹlẹ̀ pé wọ́n lẹ̀ ló kó ni àbọ̀kọ̀yìn tó ti ní àwọlé tí a sọ wípé mo ṣe sìnà ẹgbẹ́ dàjọ́ ọlọ́run lórí mi tó ṣẹlẹ̀ pé wọ́n lẹ̀ ló kó pa ni tí ó sì wá sọ fún rẹ̀ torí imani pé kò ń jìyà láyé dájú kò ń jìyà lọ́run lọ ọsẹ sáwọn obìnrin ọsẹ sọkùnrin nígbà yára yọ ọsàdà ọsẹ lẹ́yìn ẹ láwọn lásìkò àwọn kọlàfà tí wọn jẹ́wọ́ fúnra ra wọn àlètìrọfù sínú káàkéèyàn jẹ́wọ́ fúnra pé òun ṣe ṣìnà ó ju kí wọn ó rẹlẹ rí mẹ́rin lọ lọ pé òun nìkan so tó bá wí báyìí ó ju tẹ̀yìn mẹ́rin tó kù wí lọ òun ṣe ṣìnà ó ti parí tẹ́lá tí wádìí wò tán ni pé kì í mu títí tán ni kó rírì ọ̀dàrú àlùjá náà fọwọ́ bà wọ́n gbé dájọ́ ọlọ́run dúró lórí ẹ̀ ni ọlọ́run ẹ̀rẹ̀ wọn lọ́gọ́gọ́rùn ẹ̀gbá ńgbà tí o ti lọ́kọ̀ tí ì ti níyàwó. ẹ wàlá tákùn. wàlá tákùnkùn wàlá tákùnkùn bí mẹ́rọ àbátò fi di nílá. ọlọ́run àánú wọn gbọ́dọ̀ ṣe láti gbé ìdájọ́ èmi ọlọ́run dó lórí wọn. ẹ ẹ ẹ dàdó láàdọ́ta ó ti tó bá wọn kò tí ì dàgbà pọ̀ ẹ gbọ́dọ̀ dàdó ọgọ́rùn ẹgbàá ni ọgbọ́dọ̀ pè lára ọkùnrin yóò pè lára obìnrin. àbá إن كنتم تؤمنون بالله واليوم الآخر. ẹ̀yin sàrìtìyàrún pẹ́pẹ́ tòótọ́ rẹ̀ máa gbọ́ lọ́hùn gbọ́ àtijọ́ ọ̀kẹ́ yìí pẹ́pẹ́ tòótọ́ rẹ̀ máa gbọ́ lọ́hùn gbọ́ tẹ́gbàjọ́ ọ̀kẹ́ yìí gbọ́ etí mo wí ẹ sí. wálé ṣe àdé àdàbáwò máa tọ̀ ìbátan náà ni mò ń mi ni. ọlọ́run ní bẹ́ẹ̀ bá fẹ́ ṣe yàtọ̀ wí fọ́ ẹ̀ gbọ́dọ̀ sí mòǹkẹ́lẹ́ ẹ sọ fún àwọn mọ́mìnì ní mọ́sáàsì jimá pé lágbájá ọmọ lágbájá gbọ́dọ̀ lágbájá tá a ṣe sì náà fẹ́ nà wọ́n lẹ́gbàá káwọn èèyàn wá wòran lọ́jà bá tọ́ ifá tó mi nà àwọn múmìnir kan gbọ́dọ̀ wà mbẹ́ tí wọ́n pọ̀ tí wọ́n rí kí ni iṣẹ́ irú àmọ́ ẹ̀wọ̀n ṣe kó lè sun olùkàkùkì pé irú ẹ̀sìn tó ẹ̀sìn lágbájá yìí kọ́mọ́ ẹ̀sìn mi náà irú yẹpẹrẹ tó bá lágbájá yìí pé irú yẹpẹrẹ azali. láyáǹkì ìlà zàníyàtà ni àwọn olóṣèríkà. ọlọ́run lọ́kùnrin tí bá ń ṣe ṣìnà ọkùnrin tí bá ń ṣe ṣìnà kọ gbọ́dọ̀ fẹ́ kò ní ọkọ fẹ́ má jọmọ lóàbí èèyàn tí ń ṣe ṣìnà ọkùnrin tí bá ti rìnrìn kùnrin tí ń ṣe ṣìnà tó ẹ̀ obìnrin gbọ́dọ̀ gbà láàyè pé ká máa ṣe ṣìnà ìyàwó ni kò gbà láàyè káfẹ́ tá a ju òun lọ ẹ ń balagbara ju ìyàwó tó ní lé lọ ń bi àsúnmọ́bìn òun ló lè fẹ́ ìyàwó kejì tó sì ní nǹkan tí è tọ́ tó ní ní tí è bọ́ tó ní ní tí òfin máa ra sọ fún wa tó sì lè ṣe dọ́gba mi ká pín oorun yóò lọ fẹ́ ìyàwó kejì ó lè fẹ́ kẹta ó lè fẹ́ kẹrin kò gbọdọ̀ ju mẹ́rin lọ ẹ má fẹ́ ju mẹ́rin ẹ ti ṣẹlẹ̀ ọ̀hún ó ti dọ̀dà rán. ọlọ́run tọ́lá ẹ̀ ga ní àyàfi zaniya ẹ̀ lérí ọkùnrin kakọ́ máa gorí obìnrin àyàtúkọ́pá méjèèjì kankan náà jọ ni wọ́n ajalele ajalẹ ọ̀nà ajalele ajalẹtọ̀ ọ̀nà nǹkan kí nǹkan làwọn méjèèjì wà zani láyà nkẹ́ ọ̀ ilà zani láyà nkí wà zani aw mushrik. ẹ ẹ ti tún lọ bò mí o tàkọ́kọ́ ni o. wà zani. bàbá tó ń sèkú ṣe kò ní fẹ́ nǹkan kan kọjá oníṣìṣẹ́kù ṣẹ́gbẹ́ àbíkọ́ fẹ́ lẹ́bọ̀ mọ́ṣíríkà wàzálìyàtù. wàzálìyàtù láyáǹkì wà ilà zanil àwòmọ́sírìk. ẹ̀ẹ́mbàsì tó ń ṣekúṣe lóbìnrin ẹni tí ó pè ní wọn ó máa dá lọ́rùn tí ó hùn lẹ́ẹ̀mbàjọ ń ṣiṣẹ́ náà bí tiẹ̀. ìyẹn lọ́fọ̀ tó fi jẹ́ pé àwọn àfa máa ń kìlọ̀ fún wa ọmọ tẹ́ ẹ bá ti mọ̀mọ́ ìbàjẹ́ ní ṣíṣe kọ́dà bó ń lo kéèpù táwọn ọmọ aṣẹ́wó ń lò ní ìsìn kéèpù ìdánpẹ́rẹ́ kan báyìí tí wọ́n wọ ṣòkòtò àlòkò òyìnbó tí wọ́n wà lóko uh, blouse àlòkò òyìnbó wọ́n àgbẹ̀ kéèpù èsúlé àwọn tẹ́ pé wọ́n máa ń fi wọ́n pa mèédé títì ni àwọn ọmọ ọlọ́kadà wọ́n máa fọ́ ọ̀rọ̀ yẹn ẹ̀fọ́ ọ̀rọ̀ adìẹ báyìí ní títì tẹ́ gbogbo yẹn máa rí èyí inú òbí ẹ̀ bọ́ọ̀kì ní tó fi ó rí bọ́ọ̀kù lórí ìwé sẹ́yìn gíga ẹ̀kọ́ lò àwọn àgbàlagbà amẹ́tẹ́ lókè nìyẹn pẹ̀lú aṣọ táwọn ẹ̀ ti rọ̀ káwọn máa ṣẹ́wó rè kọ́mọ́ dìsífù wa pẹ̀lú ìbòrí jáńpé ìbòrí ṣètọ́nù wọn tí ń lò kọ́mọ́ fi dìsí fún wa. ẹ ń bá ti jẹ́ òsèkúsè ẹnìkan kọ́ ọ gbọ́dọ̀ fẹ́ àfọ́sèkúsè ẹgbẹ́ ẹ̀ báwo ló ṣe pé ntí ọ̀dà ni ọmọ wọn ntí ọmọ gbọ́mọ ẹlòmíì wà fún ọ ni ọmọ wọn ntí ọgbìn tí ẹlòmíì ni ọmọ wọn ntí ọgbẹ́ ẹ̀tọ́ rẹ ẹlòmíì ni ọmọ wọn ó sì yẹ pé ntí ọ̀dà ni ó wúyàn tẹ́ ẹ̀ máa jẹ́ mọ́ mẹ́ni a gbọ́dọ̀ lé jẹ́ mo tún fẹ́ tó sọ fún wa pé ìta à ń sọ amadi díẹ̀ yìí ká má gbà ọdọ tó àná àlàyé kọ́dà bẹ́ẹ̀ tó yọ ọkàn wa bàbá àtìyá náà táwa gidi tá fa ọmọ wálẹ̀ wọn mọ rìnrìn ka. ká ọmọ wa ń tara aago mọ́kànlá fún kíni kíni ń tà kíni ń rà aago mọ́kànlá alẹ́ àbí ká lọ gbé ká gbé rógbólé ọmọ lórí ká gbé pẹnápù ọ gáràjì ìwó ròdù ọmọ ẹlẹ́hàwó lọ lọ ọbẹ̀ tó padà dé eré kò kìlọ̀ géètì obìnrin tó wà lọ́dọ̀ ọkọ dé géètì gbà ọkọ kò sí lè dé sí ibi tó ń gbà sí sọ ẹyìn tí ó dọ́mọdé tẹni ó kiri ọjà lọ́bẹ̀ bínú o ọjà ni tọ́jọ́ ti pẹ́ lórí ẹ̀ ti ti ń ṣẹlẹ̀ àwọn ará sọ pàtì lọ́dún ìgbàgbọ́ rondo rondo mi ọlọ́run bá ń fọ̀rún fún nígbà tí ń bẹ láyé bàbá máa ń tí mò ń pè ní ondo yìí fi àpọ̀tù ló ń ta bí ẹjọ́ máa ń sẹ́pọ̀ ni èmi ọ̀tá pàtì òní ta ọjà o èmi èdè ìmọ̀ àti rọ́kọ̀ ní àwọn ya lẹ́kọ̀ọ́ láwọn iléeṣẹ́ lẹ́kọ̀ọ́ wá kọ́ńtàtì lọ rọ́kọ̀ ń kèso òun yọ àrà àrà àtúnṣe ọkọ̀ àlọ́ àwọn kòkò àìmọye nǹkan. rondo ń bẹ láyé méjì tó orúkọ ń bẹ lórí mi tí gbàgbé tẹ́gbẹ́ tí yín bá ń ṣe dáadáa pẹ̀lú àwọn obìnrin tó kiri ọjà wá báyìí ọkùnrin bẹ̀rù ọlọ́run alájí kò sí bẹ̀rù ọlọ́run sọ pàtì alájí ẹ mọ ìwà ẹ mọ ẹ̀yin àtọrẹ irú kẹlẹ ẹjọ ni ẹ sọ omi ta ti débi òtún ọpọ òun ti dà sẹwọ àwọn ọmọ atásẹrẹ àwọn ni wọn bá ti bá ṣe tòun táwọn tó sọ bẹ́ẹ̀ nìkan pé ọmọ ọwọ́ ẹ̀rọ ọwọ́ náà tán wọn náà tán pé omi tá ti wọ sọ pàtì wà láàyè òtún kò níyàwó lé àwọn ìjọba fẹ́ tán ẹ̀jẹ̀ ló kù má dé bẹ́ẹ̀ ni ní táwí ní ṣẹlẹ̀ ní workshops ọ̀pọ̀lọpọ̀ àwọn mechanics ẹ lọ wò á ń rọ̀lẹ́ ní gbogbo ẹsẹ̀ títí expect ẹ ẹ làwọn ọmọbìnrin ìyá rèbíkà ìyá tó dé ìyá yẹmísí ẹ ní wọn kà tíkì ní wọn tọ títí wọn tọnu wọn lọ ọ̀dọ̀ wọn ni wọn lọ jókòó bí wọn bá ti ṣíjú bẹ wàhálà ti dé àtàwọn àyè míì bẹ́ẹ̀ lò ọlọ́run ní. wà á rí mẹ́sàlíkà aláìmọ́mí ọlọ́run ló ṣe fífẹ́ aṣẹ́wó fífẹ́ ọkùnrin tó dóhùn ṣekúṣe lọ́kọ òun ṣe léwọ̀ fún àǹfààjẹ́ mọ́mìnì. òun gbàgbọ́ òdodo kankan ò fẹ́ ní ti bá ń ṣàṣẹ́wó ní opposite sex tákòbìnrin bá ń ṣàṣẹ́wó ìwọ́n tó dúpọ̀ ọdún náà fẹ́ tẹ́pẹ́ ọkùnrin bá ń ṣe dọ́kọ̀ ọ́ká tí ń bá tẹ̀lé ń sọ̀kà má fẹ́ tọ́lọ́ ọ̀fẹ́ sọ ọkàn tó máa sin gbére lára ẹ̀ lọ́ọ̀fẹ́ ọ̀yà. wàlàdínà yẹrí múnà lè mú sọ́nẹ́ẹ̀tì tó mẹ́lámúyá tó bí àrùbá àti ṣùwádà fájẹ́lìdù mùtàmá ní nàjálìdà wàlá dákìbàlú náà ń ṣàádàtà lè abàdá wàhùn làáyíkà òmùlífà àsìkú ọlọ́run ẹnikẹ́ni tó bá lẹ́rọ̀ ṣìnà mọ́ mọ́sánát obìnrin tó jẹ́ àfìfàt obìnrin tí kì í ṣèṣekúṣe ẹnìkan wá parọ́ ṣìnà mọ́ pé tá a ní aṣẹ́wó tajà tẹran kí lẹ pẹ̀lú lẹ́ẹ̀kan kọ̀mọ́kọ́ mi nǹkan kọ̀mọ́kọ́ alimasa wọn ni <laughs> tó káwọn èèyàn jẹ́ alimasa lóde mo ṣe ń sẹ́nu kú lórí ẹ̀ kọ́kọ́rọ́ pa alimasa wọn táwọn là ń wí. <laughs> kọ̀mọ́kọ́ ń dá ọ̀gá nìkan kì í jẹ́ kọ̀mọ́kọ́. ẹ má lẹ́rọ ọ̀sìnlámọ́ bẹ́ẹ̀ tí ìrìn ṣekúṣe. fún mọ̀lámíyà tó bá mọ̀lámíyà tó bí arúgbó àti ṣúwájà. wọ́n á ní paani pátákẹ́rẹ́ ni kọ̀mọ́kọ́ ni wọ́n ti gbólé ma lónìí yàtọ̀ sọ́kọ rẹ̀ wọ́n ní tọ́ ẹ mú ẹlẹ́rìí mẹ́rin wá ìwọ́ tó wí bẹ́ẹ̀ pé òun sì sì náà wọ́n wà á lẹ́lẹ́rìí mẹ́rin fajilidu. fajilidu mutamani najalida. ọlọ́run ní ẹnẹ nìkan kan àwọn tó sọ bẹ́ẹ̀ ní ọgọọgọ́rin ẹgbà ọgọọgọ́rin ẹgbà eighty strokes lashes ní ẹ fún ẹnìkan kan wọn. wàlá. wàlá takobalu lahum shahadatan abada. ọlọ́run ní ẹ gbọ́dọ̀ bẹ ẹni jẹ́ ọmọ tí nǹkan bá ṣẹlẹ̀ tani ojú ta ló sẹ́ni lágbájá ní àlágbára ọlọ́run níjẹ́ ọgbọ́dọ̀ dá kò gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́rìí lórí ọ̀rọ̀ kankan máa torí pé ẹni tó sọ ohun tó tó bá wọn yóò sọ ohun tó kéré sí yẹn ní ọ lọ tó kéré sí yẹn yọ pa máa yẹn ẹ gbọ́dọ̀ gbẹ̀rù wọn láéláé. wàhùlà ìkà humul fasiqun. ọlọ́run tó gba àwọn àti àwọn òkì inú òkì inú kó tó yóò pòǹpò òkì ìwòótù báyà ni tẹ́ẹ̀sì rí títú bá àwọn tó ti hàn lára ó ti kúrò ní bó ṣe wà lánàá lọ́lọ́ yìí gbé ayé àtọ́ tẹ̀lé ní ìgbé wa. walladhina yarmuna al-mu'minina wa illa alladhina tabu min ba'di dhalika. ọ̀rọ̀ ni illa alladhina tabu min ba'di dhalika àfàwọn tó bá túbá lẹ́yìn ìgbà dànù yẹn kọjá. wà á sílẹ̀ ọ̀hún. tó a yí padà ṣiṣẹ́ ní ṣíṣe tó ti pa ìbàjẹ́ tì tó pa ranù tì wọ́n á bẹ̀ ṣiṣẹ́ dáadáa. fa Adájọ́ ọlọ́ọ̀bá yóò bá ti máa foríjì yẹn ni. Nígbà yìí máa ti túbọ̀ sọ̀rọ̀ ẹ̀ tó ti change tó ti yí padà sí dáadáa yóò foríjì èyí ni sasẹ́wó ní àná kódò lè wà lóòótẹ́ ni. Àwọn àwọn obìnrin burúkú wà láì àwọn obìnrin bú mbẹ́ lu yìí. Tóbi ó di ibi tí wọ́n tó sàdéhùn pẹ̀lú ọkọ yìí pé kọ́ apàdé omi ẹ̀ lóbìnrin lé ìyá alágbájá tí ò rí rí ẹni tó tún máa fóònù pé mo ti dúró de ta ní bá mi sọ pé mi ìyá alágbájá ó sì dúró lẹ́nu dédé ẹnu géètì báyìí ṣe fóònù mi tá a ti jókòó tá a ń ṣe súná ọmọ nítorí fún òkòwò ìyá alágbájá ni òun ti dúró dè yìí òun ti débẹ̀ àwọn onígbàjẹ́ tó ṣèjú márùn-ún sì máa dé ibi bá gbọ́ kàdà dé lóòótọ́. àdánwò làwọn èèyàn lu yìí ìlú ìbàjẹ́ pọ̀ tóbìnrin bá wá ti di aṣọ rí ọwọ́ àpàdà túbá ọkùnrin tí máa parọ́ sinimá yẹn láì nídìí láì lẹ́rìí òun náà padà túbá tàdá mọ́gbẹ̀rí ẹ̀ tí wọ́n bá ti túbá tán ọlọ́wọ́ gbà túbá wọn yóò sọ dẹni ìkẹ́ lọ́dọ̀ tiẹ̀ yóò forí jì wọ́n nígbà tí dẹni eré wọn ẹ̀fẹ́ ó ti kó ìmọ̀sọ̀ àtàlẹ́ ti change ó ti di pé kò jáde ní létà ràmà tẹ ẹ bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ ọkùnrin yẹn tó wá láti fẹ́ ni ìṣesí ti yí padà irú àwọn tó bá sì ní bá àwọn tó bá tú bá tán látẹ̀míwá wọn a máa dá a kọ̀ torí pé ẹni tí ò ṣe rí nǹkan kékeré báyìí wọ́n yẹ tán ṣùgbọ́n òun ti wọnú ọgbà rí ó ti jáde ó sọ orí ibú ti mẹ́mẹ́ ó lọ pé ọ̀nà òfo ni kì í sọ́nà oríire tọ́ba yẹ kó bá túbá o èèyàn ra àǹfààní tọ́pọ̀ làáfà yẹ fèrè sọnù tẹ̀fsíìrù wọn wípé ẹ̀ ń tọ́ba túbá tábà bá àlè ọlọ́run bá túbá rẹ àmì tẹ́ ìmọ̀ pé yẹn sì túbá ni pé yóò á da ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ́kọ̀ wá yóò da ẹ mọ̀ rí àmì dáadáa lára ẹ̀ padà ń gbọ́dọ̀ bá ti ní kò sí àrùn lára rẹ̀ ẹnìkan mo ti sọdún ẹ̀kan láìpẹ́ yìí ìkànnù tọ́lọ̀ ń sọnù inú sọ́ọ̀tù fòrùkọ́ọ̀nù ti sísọ kẹẹ̀dọ́gbọ̀n kùránì àyà kejìdínní àádọ́rin dé àyà àádọ́rin Quran chapter twenty-five verse sixty-eight to seventy ọlọ́run ni wàlẹ́dínlá láyé. wàlẹ́dínlá láyé dìrún máa lọ ìlànà àkọ́rò wàlá yẹ kó tún lọ. يقتلون النفس التي حرم الله لذلك يلق أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا ذلك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما جزاكم الله خيرا ọlọ́run wà lẹ́dí lẹ́yìn ẹ̀dùn. wàlẹ́dí lẹ́yìn ẹ̀dùn ma Allah ilahan akhar. gbogbo ẹni tí ò sin nǹkan mí mú ọlọ́run ọba fẹ́pọ̀ ọlọ́run ni kò so lọ́lọ́run lọ́dọ̀ ẹ̀ ọlọ́run ni ní sin nǹkan mí mú. wàlá yàtọ̀ lódà nínú. wàlá yàtọ̀ lódà nínú ilà nàbùsà lẹ́tí àrọ́mà ọ̀hún ilà bẹ́lẹ̀ hàk. tí ó sì pààyàn tí ó gbẹ̀mí ẹlòmíì ẹ̀mí tó ń ṣe pípa rẹ̀ léèwọ̀ ká pààyàn ń ṣe léèwọ̀ àyàfi bẹ́lẹ̀ hàkì àfi tó ń tọ̀ ń bá dáná òfin ọlọ́run tí sẹ̀rí àsọ pé wọn torí ẹ̀ pààyàn èyí tó ń fa kì í sàwálà pa lára rẹ̀ wàlá ayé zinú lára rẹ̀ nítorí ẹ̀ pààyàn ìkànnì ẹni wá sítáǹsì lọ́wọ́ yìí nínú hadisi sahih muslim anabi ọsàlám ní láyà hílù dámúrú muslim ilà bìtàlámì ẹ̀jẹ̀ ọmọ nìyàn tó jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ dálẹ̀ àyàfi tó bá dáná kanu nǹkan mẹ́ta tó bá dáná kanu nǹkan mẹ́ta ònà tó lè pa tí wọ́n dẹ̀jẹ̀ lẹ̀ alakọkọ atayibu azani ẹni tó ti lọ́kọ ńlé abẹ́ni tó ti níyàwó ńlé tó sì ṣìnà tá à ń lé lórí lọ́wọ́ yìí tá sọ̀rọ̀ ẹ lọ àápa atayibu azani ẹni tó ti lọ́kọ ńlé ọkùnrin tó ti níyàwó ńlé tó tún á lọ bẹ́ẹ̀lù míì tó gbóòórùn fọkùnrin míì lẹ́yìn tó ti lọ́kọ tàbí ti níyàwó ẹ̀ á pa nínú sẹ̀ríà lókòtà lò. ẹlẹ́ẹ̀kejì òun ni anafsubi nafs ẹ̀yìn tó bá pààyàn sẹ̀ríà ni wọ́n pọ̀ náà padà wọ́n pa ẹlẹ́ẹ̀kẹta àtàríkò lè díìnì àlùmùfáríkò lè jamaa ẹ̀ tó rí tàdá kó máa tó kó nu ẹ̀sìn ọlọ́run tọ́lọ́ di kẹfẹ́ rí wọ́n sì wá sí ọjọ́ mẹ́ta fún kó fi padà tí ó bá padà nílẹ̀ ṣẹ̀dí àwọn ọ̀pá ni. gbogbo ọ̀nà míì tí wọ́n bá gbà pààyàn tí ìṣekú gun ẹ̀sìn jà tọ́yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yẹ àwọn tó pa ọ̀dà náà jẹ́ ọ̀dàjọ́ ọ̀nà lèèyàn dá kó tó pé yọ ọ̀dàtọ̀ sí kí wọ́n pa ọlọ́run wa ní wàhálà ẹ̀kútù lónìí nàmsà lẹ́tà àrùrọ̀mọ̀lá ilẹ̀ bilhak ẹ̀yin tí ọ̀dà náà kí wọ́n pa tẹ́ ẹ lọ pa ẹ̀mí ò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ yín àyàfi gbàtí ìbá tó dáná tí a sì lẹ́tọ̀ pé kí wọ́n pa ni ó tó pa kì í sì sáwà pa àti pọ̀ tó yà gbọ́dọ̀ parapa parapọ̀ kápá yàn fápẹ́júwe ẹ̀ ń bá digunjalè ṣẹ̀dá ni tí wọ́n bá mú un tán wọ́n halẹ̀ máwùn wọ́n pa àwọn wọ́n yìnbọn wọ́n sádàá wọ́n ní kí wọ́n hàngì wọn ni orí igi ni wọ́n kàn wọ́n mọ́ tí wọ́n kù sí. báyà rẹ̀ mẹ́nu sọ́ọ̀tù maida Quran chapter five verse thirty three innama jazaa'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'awna fil ardi fasada an yuqattalu aw yusallabu aw yuqatta'u aydihim wa arjuluhum min khilafin aw yunfaw láwọn xẹ́sùn fi dúnyà ìjẹ́pẹ́ tayé nu òkúta lùkìá mọ́ ìyà tó tóbi mẹ́ta dùkẹ́ máa fan. bẹ́ẹ̀ wàá gbọ́ bá tẹ àwọn tó da àdúgbò láàmú sẹ́yìn ìmọ̀tàn sáadà ọwọ́ àtẹnìkan nù wọn. bóyá ńgbà tí àwọn èèyàn sọ pé ẹ dìde ẹ jáde àwọn náà ti jáde asáré pàmò ará àdúgbò ti jáde ńgbà tí gbogbo kọ̀rọ̀ ọ̀ká àbárẹ̀ nìkan tó gọ̀ mọ́lẹ̀ lọ́wọ́ bàbà ẹ kan so fọ́ọ̀mù lórí. tí ọgọ́rùn-ún èèyàn àbí ẹ po sìmẹ́ǹtì fún mu tí ọgọ́rùn-ún èèyàn bá parapọ̀ kàn sóhun àbí wọ́n parapọ̀ fún yẹn sìmẹ́ǹtì mu tọ́ bá tẹ̀ ń gbogbo ọ̀run náà wọ́n tó pa wọn àfi tí ọba kúrókù tọba yé nìkan ló kù lọ jẹ pé yọ ọmọ lẹ́wọ̀n àti yàdé àwọn tó bẹ kú wọn pa gbogbo àwọn tó pààyàn ni tó kẹsẹ yẹ òsì lẹtọ fún community kankan dáyàn pa iṣẹ́ gọọmenti ni sẹrí àlófin tiẹ̀ ẹ fà lẹjọba lọ́wọ́ ni ìjọba àlejọba àjẹ ìjọba lábòsí tí wọn fọwọ́n ọ̀daràn lórí tí wọn mọ̀ ẹ lọ́dẹ ọ̀sọ̀ pé kẹwàá ṣe ń tẹ wíwìn lọ́wọ́ ara yín irú ìdásí kọjá ń bá dàn rí alẹ́ kò tí gbé táyà kọ́ lọ́rùn tí sọ náà sí àwọn eléyìí ó dára lọ́dọ̀ ọ̀rọ̀ alùpùpù àwọn. wàlẹ́ ayé sinú wọ́n ti padà sinú ayé àwọn tí wọ́n ṣèṣì náà ó di nǹkan mẹ́ta wọ́n ò sìn ìyá ọlọ́run à ń sin òòṣà à ń lọ sọ́ọ̀tì à ń gbéégún à ń bọ̀ sun à ń sin yémájá à ń sòdú àkọ́wáyé wọ́n ò sì pààyàn wọ́n ṣèṣì náà. ẹ báyìí mọ́nù kẹ́mẹ́tẹ̀ẹ̀ta. wàá mẹ́yìí yẹ́bù alẹ́ zàlíkà yálìkọ́ àtàmọ́. àmọ́ ẹ bá yẹ ṣe nítorí ń ka alẹ́ yìí wà máa ń yẹ fún adarika yálìkọ́ àtàmọ́ ẹ ń bá ṣe tó tẹkànnú ẹ àbá sinna ṣe ni o èèyàn lọ́pàá ni o ìṣe kábẹ́ẹ̀lì yàtọ̀ sọ́nà tẹ́ kú ni o yálìkọ́ àtàmọ́. àmọ̀ wàá dùn fi jahannam ọgbọnu jaanama ni jẹ àtàmà ọgbọnu jaanama ọgbọn tí wọn sọ yẹn sínú ẹ báyìí tó ń ó lè seventy years kó tó dé sálẹ̀ ibi tí ń lọ nínú náà nínú náà náà ní tọ̀lọ̀ kó tó débi tí ń jẹ́ àtàmù seventy years ní olùkó tó dé sálẹ̀.